orúkọ mi ni Dr. Neem mo jẹ́ olùdarí fọ́nrán orin lórílẹ̀‐èdè Nàìjíríà láti ìgbà ni mo ti fẹ́ràn àwòrán pàápàá àwòrán èyí tí ó bá dára mo rántí nígbà díẹ̀ sẹ́yìn nígbà tí mo máa ń ṣe orin ó ní ìgbà kan tí mo rò pé mo fẹ́ ṣe fọ́nrán orin fún orin mi kan mo lọ bá ẹni tó ń darí orin kan ó sì fún mi ní iye owó tí màá san ìyàlẹ́nu pé nígbà náà kò sówó lọ́wọ́ mi láti san fún orin fọ́nrán orin ọ̀hún láti ìgbà náà tí n bá ti jókòó tí n bá ti ń wo àwọn fọ́nrán orin lórí àwòmáwòrán èròǹgbà mi ni ẹ̀mí mi ni pé dandan ni pé mo fẹ́ mọ kíní látàrí tí mo ní máa rò pé báwo ṣe fẹ́ ṣe kíní mo mọ̀ pé dandan ni láti lo ẹ̀rọ ayàwòrán bákan náà ni láti ẹ̀dítẹ̀ bí wọ́n ṣe fi méjì àti ọ̀kọ̀ọ̀kan ara wọn ẹ̀mí mi túbọ̀ tẹ̀síwájú nípa tẹ pẹpẹ pé dandan ni mo gbọ́dọ̀ mọ kíní ó dọ̀jọ́ kan mo rò pé mo fẹ́ ṣe kíní mo fẹ́ wà lára àwọn tí wọ́n ń ṣe kíní yìí báwo ni idán yìí ni wọ́n ṣe ń pa á tabawo ti ẹ̀ka orin nípa ti àwòrán lórílẹ̀ nàìjíríà ó ti tẹ̀síwájú ìdàgbàsókè ti dé bá mo rántí nígbà tí a máa ń wo àwọn fọ́nrán orin tòkè òkun lórí amóhùnmáwòrán mo máa rò pé báwo ni wọ́n ṣe ń ṣe ìgbà wo gan-an ni àwa máa dàbí wọn ṣùgbọ́n ní ọjọ́ tòní a ti ń ṣe àtúntún ṣe dáradára ju ti àwọn tòkè òkun lọ pàápàá gbogbo àwọn tí à ń fojú sùn ní ìgbà náà mo kẹ́ka mọ̀ wípé àti ń ṣe dáradára pàápàá orin bí a ṣe ń fi fọ́nrán sọ orin láti fi sọ orin sí àwọn èèyàn nípa fọ́nrán mi ò lè rántí àwọn èèyàn tí mo ti kọ́ tí mo ti fún láǹfààní yìí láti di ọ̀gá ara wọn nípa yíya fọ́nrán àwòrán mo sì ṣùgbọ́n ń tẹ̀síwájú nípa ṣíṣe léyìn eléyìí jẹ́ ọ̀nà láti máa ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ láti mọ bí a ṣe ń darí fọ́nrán láti tẹ̀lé ìlànà orin ọ̀hún àti ṣíṣe àwòrán rẹ̀ nípa ṣíṣe àtúntò àti àpòpọ̀ orin ọ̀hún mo sì fẹ́ràn láti máa ṣe ohun tí ènìyàn bá ń ṣe níláyé yìí dojúkọ yóò wà ó ní àwọn òdújúkọ tí à ń kojú gẹ́gẹ́ bí ẹni tí ń ya àwòrán pàápàá àkọ́kọ́ ẹ ní àìsí owó tó pọ̀ tó ọ̀pọ̀lọpọ̀ ni àwọn artist máa wá pé fẹ́ ṣe fọ́nrán orin wọ́n máa ṣàlàyé bí wọ́n ṣe fẹ́ ṣe é ní ìgbẹ̀yìngbẹ̀yìn tẹ́ bá béèrè pé báwo ló fẹ́ ṣe èló ni wọ́n ní owó tí wọ́n máa ní kò ní lè ṣe ìdámẹ́wàá rẹ̀ tí àǹfààní bá wà nípa pé àwọn èèyàn lè ṣe rí owó nípasẹ̀ orin tí wọ́n bá ń ṣe ó máa ṣe ìrànlọ́wọ́ fún ọ lọ́pọ̀lọpọ̀ nítorí tó bá fi orin sílẹ̀ nípa pé o bá gbé orin sílẹ̀ èrò wà pé o ó rí owó nípa orin tí o bá gbé síta lórí ẹ̀rọ YouTube ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo rò pé ìlànà wà tó tọ́ ìlànà wà tó tọ́ ṣùgbọ́n mi mọ̀ bí ìlànà bí ó ń ṣiṣẹ́ bó ti tọ́ àti bí ó ti yẹ àìsí owó lọ́pọ̀lọpọ̀ ó jẹ́ ìdojúkọ kan ìdojúkọ kejì òun ni ibi tí a ti ń ya àwọn fọ́nrán orin ọ̀hún mo nírò pé àfi bẹ́ẹ̀ ni location tó pọ̀ a máa lọ sí ògùdó látúkà a fẹ́ rí ibi tómi ti ń jábọ́ a ṣègbà a ṣàwo a máa lọ sí Kaduna láti ibi tí omi ti ń dàn lẹ́ ó jẹ́ ìpèníjà kan kí ló dé tí a lè ní àwọn location yìí níyì tó máa mú kí iṣẹ́ wa kí ó rọrùn tá a bá ń ṣe léyìí kò ní sí pé àwọn èèyàn lọ sí òkè òkun láti lọ́ọ́ máa ṣe yàwòrán orin wọn èyí tí wọ́n fẹ́ ṣe. mo fẹ́ rí orílẹ̀-èdè nàìjíríà tuntun nígbà tí olúkúlùkù yóò jíyìn iṣẹ́ èyí tí ó bá ṣe òun ló jẹ́ ọ̀nà láti lè mú kí orílẹ̀-èdè nàìjíríà tuntun kí ó ṣẹlẹ̀ kí ìlànà kí ó wà kí òfin kó wà èyí tí yóò ṣe agbátẹrù mẹ̀kúnnù kì í ṣe òfin èyí tí ó máa ṣe gbẹ̀yìn fún àwọn olóṣèlú orúkọ mi ni Dr. Neye mo jẹ́ olùpọ̀ orin pọ̀ mo dúró pẹ̀lú ọmọ orílẹ̀-èdè nàìjíríà I stand with Nigerian youth.